ni irọ́ àti irọ́ ẹ wo Dangote tẹ bá rí láàrin èrò tẹ bá rí ó máa rò pé ẹ máa rò pé èèyàn gidi lẹ rí but in actual fact òun ló ń fi tẹ́lẹ̀ kó bandit wọlé o sí south india especially south west àti bọ́ àti bandit òun ló fi ń kó wọn wọlé o but tẹ bá rí ẹ máa rò pé ẹrẹ́ èèyàn o bí gbogbo wọn ṣe ń ṣe nìyẹn o bọ́ ṣe ń ṣe fún everybody tó wà ní ethnic group yìí nìyẹn wọ́n máa ma ṣe bẹ́ẹ̀ pé àwọn ṣe ti yín but àwọn náà máa pa yín ẹ ṣe gan ibi tẹ́ bá dé yẹn mà pé àwọn ni wọ́n máa pa lọ́ máa ṣekú pa àwọn tí wọn ò bá sọjí nǹkan tẹ́ mí nìyẹn mà ẹni tí bá tètè wake up. especially àwọn olówó àwọn olówó agbẹ́ ara wọn. tí wọn tètè darapọ̀ mọ́ movement yìí àwọn tí wọ́n believe lórí wọn pé wọ́n nàìjíríà wọ́n nàìjíríà wọn náà because wọ́n ṣe bẹ́ẹ̀ fún àwọn ọ̀dọ́ ní Lekki toll gate àwọn tó ń clamor fún endsars wọn ò tẹ sọ pé wọ́n fẹ́ wọn ò sọ pé wọ́n fẹ́ pínyà o just endsars because wọ́n ń pa àwọn wọ́n fi endsars wọ́n fi ń pa gbogbo àwọn ọ̀dọ́ wọ́n tẹ sọ pé òkè àwọn ò fẹ́ mọ́ ẹ cancel wọn kí ló ṣe at the end of the day wọ́n padà lọ pa nǹkan tẹ sọ tán nìyẹn sísìn wọ́n padà lọ pa àwọn ọ̀dọ́ mọ́bẹ̀ ni tó bá ń ṣe ayé tó bá ń ṣe ọpẹ́lọpẹ́ technology ní pé social media wà tí wọ́n tètè gbé sí gbogbo àgbáyé òun ló jẹ́ kí wọ́n tètè dáwọ́ pípa àwọn ọ̀dọ́ hmm. eléyìí ló tún máa mú mi béèrè lórí ọ̀rọ̀ tẹ́ sọ pé àwọn tí wọn ò bá ti believe lórí Yorùbá Nation kí wọ́n tètè ṣe kí n kọ́ sọ jí ayé wọn màá wá béèrè question yìí mà bóyá ó tọ́nà àbí kò tọ́nà tí ẹni tó ti believe lórí Yorùbá Nation tó ti ń jìjàǹgbara tó wà nínú ẹ̀ ni o tó wà nínú ẹ̀ ni presently by. tí ó wá dé stage kan tó wá ń ṣe ẹ mọ̀ chameleon ẹsẹ̀ kan ní Nigeria, ẹsẹ̀ kan ní Yorùbá nation ìjẹ́ ọ̀tọ̀ nìyẹn o ọ̀tọ̀ ni kéèyàn wà nínú Yorùbá nation kó tún ní ẹsẹ̀ kan nínú Nàìjíríà kó máa wá deceive àwọn tí wọ́n believe lórí Yorùbá nation now ọ̀tọ̀ nìyẹn o ẹlẹ́ẹ̀kejì ni ẹni tó ti wà nínú Yorùbá nation tó tún wá ń go against ẹni tó wà nínú Yorùbá nation tó believe ni o irú irú nǹkan wo lẹ rò bóyá ó ń go on nínú mind wọn nítorí pé a ti ń rí oríṣiríṣi láàrin àwọn tí a ti ń wò níwájú tí wọ́n ẹ mọ̀ bí ẹ̀yin sìn ẹ ti jẹ́ ẹ ti jẹ́ leader báyìí ẹ ti ẹ ti ẹ ti ẹ ti ń wà wá bíi ẹ ti jẹ́ pilot wa ta believe le jọ gẹ́gẹ́ bí a ṣe believe lórí bàbá wa um, Sunday Igboho àti bàbá wa Banji Akintoye now àwọn kan wà tí àwọn èèyàn máa ń wò tán jẹ́ media tí wọn àtàwọn tí wọn kì í ṣe media tọkàn ń go against it ṣé ó tọ́nà kéèyàn wà nínú ìjàngbara kó tún máa go against it irú kàtígórì wo lẹ máa fi irú àwọn èèyàn yẹn sí irú èèyàn wo ni wọ́n jẹ́ irú ìpalára ìpalára wo ló máa kọ́ sí Yorùbá nation tírú wọn bá sì wà nínú àwùjọ ìjẹ́ ṣé wàǹṣàwàǹṣà lẹ́yìn nípa ọ̀rọ̀ Yorùbá nation ẹ ṣe mà ẹ bá wa. ẹ ṣe àdúpẹ́ sà ṣe rí àkọ́kọ́ nǹkan tí màá sọ ni pé ṣe rí àwọn ọ̀tá ilé àwọn ọ̀tá tẹ̀ ń sọ yìí wọ́n burú ju àwọn ọ̀tá tá à ń sọ yìí lọ hmm. nítorí àwọn ọ̀tá tá à ń sọ yìí wọ́n ti fojú hàn hmm. wọ́n ní òkè mo fẹ́ gbalẹ̀ yín o mo fẹ́ pa ìran yín run o mo fẹ́ pa gbogbo yín run o gbogbo oríṣi ọ̀nà ni mo fẹ́ fi pa yín run o wọ́n ti fi hàn ó ti fojú hàn hmm. so oníkálukú ti mọ̀ pé ọ̀tá làwọn eléyìí anytime dẹ̀ náà lè action ṣó ti yẹ yín sà ṣẹwárà àwọn tó tún jẹ́ pé wọ́n believe nínú wọn Nàìjíríà kò sí tó fà ju pé ibi tán ti ń jẹ ni ibi tán ti ń mu ni ìbẹ̀rù ìjayà wípé a táwọn bá lọ yẹsẹ̀ gẹ̀rẹ̀ kúrò níbi tí àwọn àtàwọn amúnisìn ti jọ ṣe awo sí ó lè lẹ́yìn fáwọn hmm. ṣọmọ pàwọn yẹn náà tún fojú hàn wọn ò lè dá sí àwọn làwọn bàbá wa bí ọba bí ọba hmm. bí ìjòyè bí ìjòyè kò sí tó ń jẹ́ ọba o láìsí aráàlú o hmm. kò sí tó ń jẹ́ ọba láìsí aráàlú so ẹ lè wo nǹkan burúkú tí wọ́n ṣe fúnran yorùbá tó di pé ọba yorùbá ò lè tẹ̀lé nǹkan tí ọmọ yorùbá fẹ́ tí ọba yorùbá láti máa jáyà aráàta wọ́n ṣèkà o wọ́n ṣèkà o bọ̀ ṣe rí pé àwọn yẹn fojú hàn kò dàrú hmm. kò dàrú rárá ṣẹ́rẹ́ àwọn tó burú jù láyé àwọn ni àwọn chameleon àwọn ọ̀gà àwọn wolf tó wọṣọ sheep hmm. àwọn alábọ̀dé àwọn alábòsí àwọn tó jẹ́ pé tọ́ dúdú ló wà wọ́n wọ́n dẹ̀ fi wọ́n tún funfun síta hmm. àwọn tó jẹ́ pé ẹ̀gún náà mú dání ẹrù pọ́wọ́ wọn lásán ló wà lọ́wọ́ àwọn náà burú jù àwọn tó ń ṣe ọ̀tún tó ń ṣe òsì táwọn jẹ́ ń lé eégún táwọn jẹ́ ń lé orò àwọn yẹn ni ọ̀tá tó burú jù láyé àwọn náà dẹ̀ ni wọ́n máa jìyà jù lọ́dọ̀ ọlọ́run àwọn náà máa jẹ bàbá ńlá ìyà jù lọ́dọ̀ ọlọ́run nítorí ojú méjì náà ní bọ́n ṣe ṣe ọ̀tún náà ṣe òsì wọ́n purọ́ fọ̀tún wọ́n purọ́ fòsì àwọn náà burú jù kò dẹ̀ sí nǹkan tó máa ń farú nǹkan bẹ́ẹ̀ yẹn nǹkan burúkú tán ti dálẹ̀ ni o hopelessness ló máa ń fà á àròpọ̀ ti rora wọn pín wọ́n rora wọn pín wípé ọwọ́ àwọn táwọn ń ṣàbòsí nítorí ẹ̀yẹn ọwọ́ wọn làwọn ti máa jẹ́ èèyàn ọ̀dọ̀ wọn làwọn ti máa là àwọn làwọn ti máa rí ipò làwọn ti máa rí owó làwọn ti máa rí ọlá. wọ́n gbàgbé pọ́lọ̀ ló ń ṣe gbogbo nǹkan tá à ń sọ yìí bọ̀tí nítorí ti rí físíkà wípé alágbájá ìgbà tán sọ di mínísítà ó di kinní kan ìgbà tán sọ di kọmíṣánná ó di kinní kan ó nílé ó ṣe kinní kan ó lówó wọ́n bẹ̀rẹ̀ sí tọ́ra wọn so àwọn náà ti fi ọkàn sínú nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀nà parun ni so wọ́n ti rora wọn pín òṣì bàbá ńlá òṣì dẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ extreme poverty hmm. o lè ní owó o lè máa jẹ o lè máa mu níbi tó wà ṣùgbọ́n òṣì ni òṣì in the sense àti pé ayé ẹ ò gbé ìgbé ayé ẹ òògùn hmm. e, ayé ẹ dídá ayé ẹ ò gbélé nǹkan tí wọ́n fúnra ẹ lè ṣe àti ìrànlọ́wọ́ Ọlọ́run ó gbélé pé ọwọ́ èèyàn kan ló wà ipe èèyàn kan ló máa sọ́dẹ̀ èèyàn èèyàn kan ló máa gbé ẹ dépò èèyàn kan ló máa ṣe so practically olòṣì ní ẹ̀ náà ẹrú ní ẹ̀ ò ní control lórí ayé ẹ̀ ò ní control lórí ìgbésí ayé ẹ̀ ò lè kọ́ ò lè sọ fún ọ pé àṣà àwọn Amẹ́ríkà má ní BS ò lè sọ bẹ́ẹ̀ ò lè BS wọn ò tó bẹ́ẹ̀ because ẹ̀rú máa máa bà ẹ́ wípé ebi fẹ́ pa ẹ́ nìyẹn o tó tó bá ti ń bẹ̀rù rú nǹkan bẹ́ẹ̀ pé bí fẹ́ pa ẹ́ ṣe mọ̀ pé ó ṣì nìyẹn ó ṣì nìyẹn kò sí fọkànbalẹ̀ fún ẹ àwọn ọ̀tá tó burú jù nìyẹn hmm. èmi dẹ̀ ń bẹ ọlọ́run ni pé kọ́lọ́run máa bá mi ṣí wọn síta àwọn kan ti wà mo ṣí mo ṣe máa ń sọ àwọn tó ń kọ wọn lẹ̀ tó ń fi evidences tẹ̀lé ó ti wà o but hmm. àráyè tí wọ́n sì ń torí distraction nìyẹn ibi tá à ń lọ òun ni ká kọjú mọ́ torí kò sí àsìkò mọ́ hmm àsìkò sí mọ́ ṣé gbogbo alájú lè àárín nǹkan tó ń ṣẹlẹ̀ kò sí àsìkò mọ́ rárá àfi káà yóò bá yá tètè palẹ̀ mẹ́rù wa ká dì kíákíákíá ká dúró lórí ibi tọ́lọ̀ ń fi wá sí lódindi gbàm hmm. káyà wà lọ́wọ́ wa wípé ẹ Yorùbá nation ni o ìlú wa lélẹ́yìí ká lè defend ìlú wa ká mójútó ìlú wa ká ṣe gbogbo nǹkan ẹ wo gbogbo nǹkan tó ti ṣe fún wa tó bá jẹ́ pé èmi máa ń sọ fún àwọn èèyàn àbúrò mi ló tiẹ̀ máa ń sọ ná á ní àfẹn tí ò bá ń ṣọmọ Yorùbá tí ẹ̀jẹ̀ Yorùbá bá wà ní ara ẹ̀ kò sí nǹkan tó lè mọ́ ṣe ó máa dún lára ẹ̀ ṣáà ni ó máa sound ní pé ah wọ́n gbọ́dọ̀ parán mi rún o ìyà gbọ́dọ̀ jẹ àwọn èèyàn mi o ẹ wò náà àìmọye ìgbà ẹ wo gbogbo àwọn èèyàn wa àwọn Yorùbá tó wà káàkiri àgbáyé ẹ ò bí nǹkan ṣe máa mú wọn lára mú wọn lọ́kàn hmm. kò dẹ́ ṣe pé àwọn tó wà nílé kò ṣe pé kò mú wọn lọ́kàn but nǹkan tó ń lò gbogbo nǹkan tó ń fi ń parọ́ fún wọn tó ń fi já wọn láyà òun ló ń ṣe wọ́n so ṣẹ́rí so tó bá di pé àwọn èèyàn wa mu ṣẹ́rí àwọn tó ń ṣe ọ̀túnṣe òsì yẹn bá báńlá ìkà ni wọ́n nítorí wọ́n mọ òótọ́ ṣó ti yẹ yín sà àwọn kan wà tán mọ òótọ́ o ta ṣẹ̀ṣẹ̀ fi ń yé but àwọn mọ òótọ́ wọ́n wá ń ṣe àbòsí tó dẹ̀ mo ṣe ní àbá báńlá ọ̀tá ni wọ́n ọlọ́run ò dẹ̀ ní ṣàánú ọlọ́run máa fìyà jẹ wọ́n ni títí ayérayé náà máa jìyà yẹn nítorí wọ́n mọ òótọ́ wípé nǹkan tó wà ńlẹ̀ yìí wọ́n fẹ́ pa ìran wọn run ni wọ́n fẹ́ bà tìran wọn jẹ́ ni wọ́n fẹ́ gbogbo nǹkan tọ́lọ́run ò sọ sínú ìran wọn wọ́n fẹ́ kó sínú ìran wọn wọ́n ti mọ̀ tọ́ hmm. pẹ̀lú adúrú evidence tẹ ní ní ẹwọ́ ẹ tún wá lọ ń dúró tọ̀ ẹ tún lọ ń gba ọ̀nà ọ̀tá ẹ ń lọ ń gba ẹ ń lọ ń jẹ ẹ ń lọ ń mu lọ́dọ̀ ọ̀tá ẹ mọ̀ pé oko ẹrú níbẹ̀ yẹn o ẹ mọ̀ pé ìparun ni o ẹ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn yìí kò yẹ kó ṣẹlẹ̀ o ẹ rí bọ́n ṣe ń ṣàwọn èèyàn pa o hmm. ẹ wò bọ́n ṣe ń pa àwọn èèyàn o ẹ wò bọ́n ṣe ń ba ògùn àwọn ọmọ ọlọ́mọ jẹ́ o gbogbo ẹ̀lẹ́rí ẹ̀yin lẹ́ evidence lọ́wọ́ ẹni evidence lọ́wọ́ ẹ̀yin tí wọ́n á tún sí ń ṣe pẹ̀lú àwọn tó fẹ́ pa ìran yín ṣẹ́rí pé àwọn náà burú jù àwọn náà burú jù bọ̀tọ̀ ọlọ́run máa dáa fún wọn. àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ ẹ ṣé gan.